bọ́ọ̀lù òun ló lè mọ̀ wá o à ń lékún sí ìwọ̀n òun wọ́n léjò sí ìwà àwọn lékún sí ìwọ̀n òun wọ́n léjò sí ìwà ọlọ́run ló lè mọ̀ wá o abẹnìyà káròrè òṣèré ti gbọ́ ojú tó lé blog ní kẹ́mọ́ o ojú tó lé tẹlifíṣàn náà ni bẹ́ẹ̀ ò bá tì mọ́ ojú tó lé ẹ sáré lọ gbéra wa aláṣẹ ojú tó lé tv tv náà ni mo ń pariwo tfk ajita ofiki náà lálàṣẹ Ojútólé TV ẹ ṣáà ti máa gbọ́ wà á máa gbọ́ wà á máa rí Ojútólé TV Ojútólé television ó wà káàkiri àgbáláyé ẹ má wo Ojútólé TV ní kẹmà. yóò fáyín gẹ́ orí àyùbá tó jẹ́ fújì bọ̀. ẹ jẹ́ àjọ lọ yes august twenty first let's do it together the blue roof lẹ́kọ̀ọ́ lágídí gbé ó máa sọ tó lọ o àkọsílẹ̀ ọmọ ẹ̀dá ti dúró o ẹni ṣòwò sílẹ̀ ìmọ̀ ọ̀nà tó rérè lọ́wọ́ orí ni àdìo ètò òní ìfújì mo dúpẹ́ lọ́wọ́ orí gbogbo ẹ̀yin tèmi ẹ̀yin ti bàbá olóyè ẹ̀yin tètú òsì ọba òde ẹ̀yin fáǹsì atawẹ́wẹ́ àwọn ẹgbẹ́ mi Fuji Musician Association of Nigeria Lagos State Chapter àwa ti kó gangan àwọn náà rán mi sí August twenty one ọjọ́ Wednesday nínú Agídìgbì a máa ṣe Fuji festival Kini ni mo pè Fuji festival ẹ̀yin lẹ́ni ká ṣe àdẹ̀ ti ṣe so a máa wà ní Blue Roof August twenty one ni ọjọ́ Wednesday gbogbo celebrity gbogbo star Fuji pátápátá ló máa wà níbẹ̀ Ankara wa rèé ọ̀pá mẹ́rin seven thousand ọ̀pá mẹ́fà ten thousand ni gbogbo ẹ̀yin fans àtàyẹ̀wẹ̀ pátápátá ẹ jáde ẹ túyàyẹ ẹ túyàyẹ ẹ lọ́ra o kí ni mo sọ. Òṣùpá máa fẹ́ bọ́kọ̀ orin fújì lẹ́lẹ́gbẹ́ torí pé kò sórin náà táwọn fi wé fújì láyé mi Òṣùpá kò sórin náà táwọn fi wé fújì láyé mi fasa àpẹ́ládé ètò ọpọ́n láfikọ̀ fújì tààyè ń fẹ́ orí wa ni òjọ́mọ́ gbàgbé lé gbogbo ẹni pẹ́ lájòfin mórí ẹ̀yin tèmi kí dr saheed ṣùgbọ́n saheed ń gbélé fàgbọ́n mọ́tàgbà mọ́lẹ̀ ẹ pàdé mi ní Lagos Fuji Festival ní August twenty one August twenty one Fresh FM àti Lagos State Fuji Musician Association ló organize ní Blue Roof ní Kẹjà twenty first of August twenty one of August Lagos Fuji Festival Ankara ní ma fi wọlé àǹkárá tẹ́ bára ẹ wọlé o ẹ̀wọ̀n náà wá fi wọlé àwọn onífújì àti gbàgbó èèyàn ṣe nǹkan rẹpẹtẹ ẹ jọ ẹ wá bá náà ṣe nǹkan tiwa ẹ gbogbo ẹ̀ dábàá jẹ́ olúfimọ́ tẹ nífẹ̀ẹ́ Saheed Òṣùpá àtẹnudẹ́rùn fẹ́ràn àwọn onífújì tó kù ẹ wá bá gbogbo adájọ́ fẹ́ ṣe àjọṣepọ̀ tá a ṣe ẹ jọ on the twenty first of August ẹ má ṣàdáyé wa ẹ wà pa. mo ní John ti àánú o fáwọn ọlọ́tẹ̀ẹ̀sẹ̀ o ìpẹ́ ti àánú o fáwọn ọlọ́tẹ̀ẹ̀sẹ̀ o ọ̀sájẹ́ mẹ́rin fáwọn ọlọ́tẹ̀ ìpẹ́rù méje fáwọn ọlọ́tẹ̀ o john ti o ẹ ṣàmọ̀ ẹ̀yìn tiwa ọlọ́run bá ń gbọ́ fújì ni o fújì ni ó dẹ̀ lè bàjẹ́ lágbára náà because ayọ̀ ní tiwa ẹ ṣàmọ̀ fújì festival ó ń bọ̀ lọ́nà èmi rẹ̀ náà lùpẹ̀ mi confirm ẹ̀ fún yín pé èmi ìgbé wà èmi máa wà ń bẹ̀ wá pálù jù ẹ ṣàmọ̀ tí ó kàn mọ̀ àwọn kò sí ní lára ìjọ wo ni August twenty one nínú ọdún twenty twenty four tàwa ọlọ́run àgbọ̀ venue wọ́n máa jẹ́ kẹ́ mọ̀ bẹ̀ very soon ẹ̀yin ti mìíràn ẹ̀ wá fọ́ ọlọ́run àgbọ̀ àwọn àgbààgbà eléré fújì gbogbo ọlọ́run àwa ń bẹ́ẹ̀ àtàwa kéékèèké àtàwa tàtú jẹ́ ṣáàmọ̀ ìwọ má sọ̀rọ̀ jù wọ́n jẹ́ kó di on the twenty first of August lọ́n di nọ́ọ̀dún tàwa on the twenty four tàwa ọlọ́run catch me there. sífà náà ń sọ ní sẹ́yìn o alájí síkírù lẹ́mọ̀ ó yọ bí ọjọ́ èkùkọ́ onírúkọ borí àásìmù ìrà kan onírun kò borí ìkàmúndù ìjì kan ò lè jà o kódómínú àgbọ̀nù ó tún yan bí ọjọ́ ẹni tí gba bó ṣe ń lọ nìyẹn o gbogbo àwọn onífújì pátá àti ṣe abájẹrò ṣe Lagos State Fuji Festival abẹ́ ṣe lọ́wọ́ yìí ó ti yín àwọn olórí èkó pátá abẹ́ nǹkan gbé olólùfẹ́ Fuji ẹ bá wà Ankara òní ọ̀pá mẹ́fà ten thousand naira ọ̀pá mẹ́rin wọn náà ní seven thousand pass òun lè máa fi wọlé páàsì ẹ̀rí ó ti yé èmi àlágì síkírù lẹ́wọ̀n mo sọ fún yín pé wọ́n tó wá wá bẹ́ẹ̀ ń jọ yẹn o mi sọ wáyé ju ara rẹ̀ iná fọ̀n ó ti yé ọlọ́run àgbàdúrà wa iná ń tán wa. Fuji music ẹ̀rí pápá ti sún Fuji music ẹ̀rí pápá ti sún adúgbẹ́fọ̀nù àtọ́fà lùbáríkà ṣe iṣẹ́ wa o látàrí alálùmọ́lẹ̀ làwọn kan ti ń ja adéwérè àmọ́ ní sẹ́yìn o lápá súnmọ́ ó ti déré fújì worldwide music worldwide music Alábí Pasuma o ẹ ṣáàmù ẹ̀yìn tiwa fújì ti lọ gan o fújì ò ń ṣe nǹkan kékeré mọ́ o ìgbà fáwọn bàbá wa tó dálé o àwọn tó bẹ̀rẹ̀ táwọn náà fi débẹ̀ tàbí fi ń jẹun tàbí ń bọ́mọ tàbí ń bọ́yàwó àwọn ní ká sọ fún yín pé fújì tá à ń sọ yìí náà òun náà làwọn fẹ́ ṣe festival ẹ̀ ṣe festival fújì festival títí tẹ̀kọ́ Lagos State fuji festival gbogbo nàìjíríà ló ní fuji wa o but àwa tá à ń gbé lẹ́kọ̀ọ́ láti orí gọ́vnà wa mr túndé ọ̀gá wa mayor mayor túndé damendra. àwọn náà lédè wa àwọn ní gọ́vnà àwọn sanwó-olú wa so látòrí wọn báyìí títí dórí àwọn ọ̀gá wa tó kù pátápátá gbogbo alájọ máa wà ń bẹ̀ ní on the twenty first of august ọjọ́ wednesday ni ní ltv eight blue roof nǹkan tó fi ń wọlé rèé ẹ̀yin fáǹsì mi ẹ̀yin ti Pasuma ẹ̀yin PFC gbogbo ẹ̀yin ti wá tẹwà káàkiri káàkiri everywhere ẹ lè wá láti Ìbàdàn ẹ lè wá láti Ẹ̀gbá ẹ lè wá láti Kwara ẹ lè wá láti Ọ̀yọ́ ẹ ṣáà ti raṣọ yìí wà wọlé August twenty first ọjọ́ Wednesday ló bọ́ sí ní Blue Roof LTV eight látàgùn méjìlá ọ̀sán títí dìgbà tí màmá bá sọ pé ẹ máa bọ̀ ọ́n lẹ́nu báyìí náà ní marine festival o lábàgà àbáṣe àti fi ẹ̀ẹ́dùn ọ̀sán ṣáà. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080597807 for your event coverage.